wọn kì í sáwọn òbí wọn àwọn ọ̀ràn mẹ́rin táwọn ọmọ yín dárè ṣe eré ètò kan ilé ẹ̀kọ́ yìí gangan ò ní bó ti já sí pé aṣọ ilé ẹ̀kọ́ yìí ni wọ́n wọ̀ sọ́rùn tí wọ́n fi ṣe nǹkan yẹn ṣe rí mẹ́ta àkọ́kọ́ yẹn ilé ẹjọ́ ni ó nìyàn ok ilé ẹjọ́ ṣẹ̀ríà ni ó yànjú yàn but ètò kan àwa a lè gbé yẹn náà lọ sí ilé ẹjọ́ o ṣùgbọ́n Eh, akàn akàn take the lesser side ok wípé kí ká yanjú ẹ̀ láàrin ara wa ok in tá n fẹ́ ni wípé number one fídíò yẹn wọ́n gbọ́dọ̀ wọ ọ̀nà tí wọ́n gbà parẹ́ lórí social media number two fún wípé wọ́n lọ sí rádaràda yẹn a lè fẹ́ kí wọ́n kó ran àwọn ọmọ tiwa yòókù a sọ̀spẹ́ǹdì wọn títí wọ́n fi túbá. tí wọn bá wá rí méjèèjì ṣe fúnlé ẹ̀kọ́ yìí a wàá sùn wọn sí kóòtù. ilé ẹ̀kọ́ yẹn kò ní authority nínú Islam láti lù wọ́n. gbọ́ dáadáa ọ̀ràn tí wọ́n dá ọ̀rọ̀ ọ̀ràn hàdíyà wàtàzìríyà ni ó ti kọjá agbára ilé ẹ̀kọ́ ó ti kọjá agbára ilé ẹ̀kọ́ ó yẹ kí wọ́n fa àwọn ọmọ yẹn lọ sí ilé ẹjọ́ ni ṣebí nílọrin yín ní kwara yín ṣebí ẹ ní sẹ̀ríà kọ́ọ̀tù ń ẹ tún ní sẹ̀ríà court of appeal àbí kílẹ̀ ń pè é sẹ̀ríà court of appeal ẹ tún ní ń bẹ̀ iṣẹ́ wo ni wọ́n ń ṣe tí wọn ò bá lè dí pẹ̀lú ọ̀mùtí. dídìl pẹ̀lú ọ̀mùtí kò sí ní ìkáwọ́ ni òbí ẹni tó mu ọtí kò sí ní ìkáwọ́ ni olùkọ́ ẹni tó mu ọtí kò sì níkàáwọ́ ni ọ̀gá ẹni tó mu ọtí bí kò ṣe wípé ọwọ́ ilé ẹjọ́ ló wà. torí pé ní ìsìn nínú gbogbo àwọn country card tá a kà lẹ̀ ní ìsìn ọwọ́ ọtí nìkan nínú rẹ̀ kòbókò eighty ni báwo lẹ́sẹ̀ lu ẹ̀ kòbókò eighty tí ò ní lánìí sọ́spítù bí ọba dọ́spítù báwo làpá òsè ní wà lára rẹ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin orípa òkúba hadiya àti òkúba taziriya lẹ́gbẹ̀ẹ́ kan àti òkúba tàdìbíyà ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni wípé ṣe rí òkúba hadiya àti òkúba taziriya ó lè yọrí síkú ó lè yọrí sí kíni ikú ó lè yọrí sí kí awọ ara kó fàya yánnayànna ó lè yọrí sí kí eegun ẹ̀fọ́n hà eegun ẹsẹ̀ eegun apá kó fọ́ kí ó bá gbára dúró ó lè yọrí sí kí permanent injury kó wà lára ẹni tá a bá wí. Okay? ṣùgbọ́n tó bá ti jẹ́ òkú bá a tàdìdíyà gbogbo ń tàkálẹ̀ ń pátá èèwọ̀ ni. nínú dọ̀wábítù dọ̀wábítù òkú bá a tàdìdíyà àwọn òté àwọn òté tí wọ́n gbé ìbáwí lórí nínú ìsìláàmù òun rèé ṣe mọ̀ pé ìbáwí la sọ wípé ó wà ní ìkáwọ́ ni ẹni tí wọ́n ṣẹ̀ bíi ọkọ ó fẹ́ báya wí bíi òbí ó fẹ́ bá ọmọ wí bíi olùkọ́ ó fẹ́ bá akẹ́kọ̀ọ́ wí bíi ọ̀gá ọ̀gá ọ̀gá ẹrú ó fẹ́ bá ẹrú rẹ̀ wí hunaka dọ̀wáàbìtùn lè ọ̀kúbá àtàdìbìyà àwọn ulama àṣẹríà wọ́n gbé àwọn dọ̀wáàbìtù kalẹ̀ àwọn òtẹ́ẹ́ òté ó ní òté òté náà pè ní dọ̀wọ́ abitu yẹn ni pé ó ní guideline tá a gbọ́dọ̀ tẹ̀lé nínú guideline rẹ̀ rèé o tó bá já sí pé ọ̀nà tí èèyàn dá ó jẹ́ ọ̀ràn tó bọ́ sí abẹ́ òkúba àtàdìbíyà. number one tó bá jẹ́ pé ẹgbàá lẹ fẹ́ lù hmm. ẹgbàá yẹn kò gbọ́dọ̀ kọjá mẹ́wàá ẹ mọ̀ràn máa ń ṣẹ́ kò kò tètè jíṣẹ́ ìyàwó mi mo ní kó bá mi dáná oúnjẹ kò wá dáná oúnjẹ lẹ̀ kí tún ni àwọn ẹ̀sùn tó kọ́mọ̀ nu mo ní kó bá mi fọṣọ kò bá mi fọṣọ kò gbálẹ̀ tàbọ̀ fọṣọ kò fọ́ mọ́ tàbí ó fọ́ gíláàsì tàbọ̀ fọ́kọ́ọ̀pù ẹ́ àwọn gbogbo àwọn ẹ̀sùn wẹ́rẹ́wẹ́rẹ́ tí tí tó lè máa tó máa ń ṣẹlẹ̀ láàrin aya sí ọkọ ok tó bá ga sí pé ẹ̀gbà ló fẹ́ fi ṣe ìbáwí gbọ́mọ̀jẹ̀mọ̀ ẹ̀gbà ń ẹ̀gbà yẹn ò gbọ́dọ̀ kọjá mẹ́wàá. ànábì ṣe léèwọ̀ pé kí ìbáwí tó jẹ mọ́ láàrin ọmọ sóbì ayasọ́kọ ẹrú sí olówó rẹ̀ akẹ́kọ̀ọ́ sí olùkọ́ rẹ̀ ẹgbà yẹn ò gbọ́dọ̀ kọjá ẹgbà mẹ́wàá. ẹgbà yìí kò gbọ́dọ̀ nípọn ẹgbà yìí kò gbọ́dọ̀ sí kókó lára ẹ̀ kókó sẹ́yìn pé àwọn ẹgbà kan máa ń bẹ tí máa ń ní kókó lára kò gbọ́dọ̀ ara ẹ̀ gbọ́dọ̀ smooth kò ní nípọn kò sì ní fẹ́lẹ́ jù tí ó fi dàbí ìgbà tí yàn kàn mú yàn ṣeré ok kò sì gbọ́dọ̀ nípọn ìnípọn rẹ̀ yóò jẹ́ kára ó lé kò sì gbọ́dọ̀ jẹ́ ẹgba tó ní sharp edge. ká ní kókó lára ó ò sì gbọ́dọ̀ gbé gbogbo apá òkè tó bá fẹ́ lù apá ààrẹ ò gbọ́dọ̀ sí kọjá báyìí sórí ó fẹ́ lùyàwó rẹ ó lọ́mọ rẹ ó fẹ́ fẹ́ lọ́mọṣẹ́ rẹ ọ gbọ́dọ̀ ná apá tán èèwọ̀ ni o apá rẹ bí ó ṣe mọ̀ rè pé o fẹ́ báyàwó rẹ wí bó sì sàpárè bó sì ṣeré. ọ ò sì gbọ́dọ̀ lù ní ojú kan náà pé òkè ọ̀jẹ̀gbà mẹ́wàá ọwọ́ kan náà lọ́wọ́ á ti lù ní ẹgbàá mẹ́wàá yẹn kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ó pín síra wọn ni kò ní kọjá mẹ́wàá ó sì gbọ́dọ̀ lù lójú kan náà torí tàdíìpù ni wọ́n pè é ó fẹ́ kọ lẹ́kọ̀ọ́ ni kì í ṣe kó dáràn kì í ṣe kó dáràn sẹ́ǹdẹ̀ báwọn bákan náà ni wípé o jìnnà sí ààyè ẹlẹgẹ́ gbogbo head gbogbo head ọ gbọ́dọ̀ fi gbadé bẹ̀ ní pàápàá jùlọ gbogbo face gbogbo face ẹgbọ́ ò gbọ́dọ̀ débẹ̀ ìwọ́n tó máa ń gbáyìn létí ọ̀ǹda ọ̀nà ọ̀ǹda ọ̀nà tó lágbára ọgbàyàwó rẹ̀ báwò ọgbà létí ọ̀nà ń bá wí ọ̀ bá wí o ọ̀daràn ni ọ́ ọ̀daràn gidi ni ọ́ ọ̀bá wí ọ gbọ́dọ̀ kánkò anything skull gbogbo agbárí egun orí face ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ ló ń bẹ o ò sì gbọ́dọ̀ ní kó yí àtẹ́lẹwọ́ padà kọ ọmọ sa ní kòńkò rúlà lẹ́yìn ọwọ́ ìbáwí ni wọ́n pè kì í ṣe ìdìyà ìbáwí láti kọ́ni lẹ́kọ̀ọ́ ni kì í ṣe ìjìyà ara àwọn dọ̀wá bìtú ẹ̀ nìyẹn bákan náà ni wípé ohun tó bá ṣe ló bá wílé lórí kì í ṣe pé ó bá wí lórí nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ bákan náà ni pé nínú èròǹgbà rẹ ni pé mo fẹ́ kọ́mọ ìlẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé mo fẹ́ jẹ́ ń yà ó tún dá nìyàn nu o ó dá nìyàn ó dá nìyàn pé mo fẹ́ fi kọ́ ìyàwó mi lẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé mo fẹ́ jẹ ń yà ok lẹ́yìn náà nínú àwọn dọ̀wọ́ ábítù tó bá là ń sọ yìí tó bá ohun tó ní wípé Eh, ẹgbà yẹn kò gbọdọ̀ jẹ́ nǹkan ẹlẹ́nu sómúsómú tó lè pín ara tó lè pín ara rẹ̀ kò ní jó ní kókó lára mo ti sọ yẹn lẹ́ẹ̀kan kò ní jó ní kókó lára ò ní lù láàyè ẹlẹgẹ́ ó sì pín ó pín lílù yẹn ká fẹ́ lù lẹ́gba méjì ọ̀kan bí ọ̀kan bí ni ẹgba mẹ́rin méjì bí méjì bí báyìí ni ok ò ní lù níbì náà so ṣe wá rí pẹ̀lú ọ̀rọ̀ ọlé kéwù yẹn ohun tó yẹ kí wọ́n ṣe ni pé àkọ́kọ́ náà kò yẹ kí wọ́n lù wọ́n torí pé àwọn ọmọ yìí wọ́n ti ṣẹ̀ sí òkúbátù àdìyà wọ́n ṣẹ̀ sí òkúbátù tàzìríyà wọ́n tún wáá ṣẹ̀ sí òkú bátù tàdìbíyà òun lọ wá kéré jù ń bẹ èyí tó wá kéré jù ń bẹ yẹn ó yẹ kí wọ́n kí sáwọn òbí wọn ni ẹ̀yin òbí ẹ̀yin náà wo fíìmù tí àwọn ọmọ yín gbé sórí íńtánẹ́ẹ̀tì ṣe rí báyìí tán bá wò tán ok ilé ẹ̀kọ́ yìí wọ́n fi ń torí létí ilé ẹ̀kọ́ yìí ó fi ń tó yín létí wípé látàsìkò yìí lọ ná káàmọ́ ẹ̀ máa bá yín lọ sílé. ṣẹ̀ríà kọ̀tù ń bẹ ní Kwara ẹ kó wọn lọ sí ṣẹ̀ríà kọ̀tù kó jẹ wọ́n ń jà tó jẹ mọ́ adu. ní ti ètò níṣe pẹ̀lú ilé ẹ̀kọ́ tiwa nọ́mbà one fídíò tí wọ́n gbé sórí íńtánẹ́ẹ̀tì yìí kí wọ́n lọ yọ kúrò ń bẹ̀. two kí wọ́n sì kọ lẹ́tà apọ́lọ́jì sílé ẹ̀kọ́ yìí báwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ilé ẹ̀kọ́ wàá wòye sí àwọn ìgbésẹ̀ náà torí náà bísímìláì kó kálukú máa mú ọmọ ẹ̀ lọ́ọ́lé kò jù bá ń lọ nínú ṣẹ̀ríà islam wo kò jù bá ń lọ bíyàn bá dá ọ̀ràn ní jamiu islam yíyà jamiu ó mú lọ bá ilé ẹjọ́ ni bíyàn bá dá ọ̀ràn ní jámíà ìmáàmù ní Saudi wọ́n mú lọ bá ilé ẹjọ́ ni ọ̀ràn tó bá ti jẹ́ òkú bá hàdíyà bọ̀tọ́ ẹgẹ́ sí pé n tó ṣe bọ̀tọ́ bá jẹ́ pé n tó ṣe ó fẹ́ àfẹ́sì jámíà jáde ó fà sọ́là rẹ̀ á dismiss yẹ pé máa lọ lẹ́yìn ẹ sì rí i pé ilé ìwé ìjọba nàìjíríà ilé ìwé ìjọba nàìjíríà àwọn ọ̀ràn kan bẹ tọmọ bá tọmọ skul bá dáa wọn ní kó kúnlẹ̀ àwọn ọ̀ràn kan bẹ tọmọ bá ti dáa pé òbí rẹ wá àbí tọ́wásìkò bídé ntọ́mọ yín ṣe rèé ọmọ yín rèé ẹ máa mú lọ àfúní suspension inú ìsìláàmù ni wọ́n ti rí ẹ àbí àṣà ọ̀rẹ́ mi jami baba, ọkọ̀ ewì kan ní má jẹ́ kó ká ọ láà má jẹ́ kó ká ọ láà ju ọlọ́run lọ má jẹ́ kó ká ọ láà ju ọlọ́run tó lẹ́sìn lọ ó ká ilé kírun láà ju ọlọ́run lọ ó ká wọn láà jù lọ kó lè yé yín dáadáa ẹ máa gbọ́ ká sọ pé èèyàn rí ẹnìkan tí ń báyàwó ẹ̀ sùn nínú sẹ̀ríà ò lè dájẹ́ ń sọ so orísìnà tí ń ṣeun hákùtọ́ lọ́nu ni ọ lọ fà lélẹ̀ ẹjọ́ lọ́wọ́ ni ọ̀daràn kan rèé o ẹ̀rí rèé o ó ń báyàwó rẹ̀ sùn ni o ó sì yọ̀ǹdẹ́ ẹ̀ ó yọ̀ǹdẹ́ ẹ̀ ọ̀rẹ́ nìkan ó mu ọtí o sì láǹfààní àti fàlẹ́jọba lọ́wọ́ ọgbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn wo fara mọ́ jungle justice àbí kí lẹ ń pè ẹ̀sìn wo fara mọ́ ẹ̀sìn wo fara mọ́ generally speaking ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú wọn èyí tẹ̀lé dọ̀wá bítù lè òkú bá ti àtàdìbìyà wọn ì tẹ̀lé wọn kì í tẹ̀lé. àwọn iléèwé ìjọba ni wọ́n máa ń tẹ̀lé díẹ̀ torí wípé abẹ́ ìjọba tààrà làwọn wà tí tíṣà lè lu ọmọ kan tẹ́ ẹ yíwọ́ ó ti mọ tí ìjọba ó ṣe fún un. àmọ́ wọn lè kí gbogbo wọ̀nyí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí independent ẹ́ wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ọtọ́rìtì lọ́tọ̀ nígbà táwa ṣẹ́rí ó gbajúmọ̀ pé gbogbo ilé kéwú ti ń bẹ́ lẹ̀ Yorùbá mi ò mọ́tò kí ó yá o dọ̀wá bítù lè òkú bá ti àtàdìbíyà wọn èyí sọ tó bá ti di ìbáwí alihamdulilayi tẹ́mi fi kéwọ̀n bá tí mo kéwọ́n nu kéwọ́n n ò lu èmi bẹ́ẹ̀ rí o ṣùgbọ́n mo mo ṣàyídà rẹ̀ torí pé sẹ́ẹ̀ mà àwọn tí mọ́kàn lé kéwọ́n bí ọmọ tí ò gbọ́ràn lé bí ọmọ tó ti yàgbátá ẹ́ bí ọmọ tí ò gbọ́ràn àwọn èèyàn sábà mú ọmọ gidi lọ sílé kéwọ́n níjọ́hun bíi àgbàlagbà tí tí ò ṣe mọ́ yọ lọ lé kéwú bíi ọmọ tí wọ́n rí pé eléyìí kò níwèé ká ìpátá ló fẹ́ yà wọ́n á mú lọ sí lé kéwú tí wọ́n bá wá dé lé wọ́n mọ̀ dá lé láàmú. so lẹ́sìn mọ́ gbọ́ àáfàá wa bùrẹ́mà bó ṣe ń kọ́ wa ní kéwú bẹ́ẹ̀ ní ń já wa lọ́rẹ́ tó àbẹ́ẹ̀ mọ́ gbọ́ àáfàá wa kìíní kan ó ń kọ́ wa ní kéwú o ó tún ń já wa lọ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ kòbókò àdámọ́lé kéwù ni ní áfíríkà àdámọ́lé kéwù ni. àmọ́ ní ìsìn tí ilé kéwù sàlàfíyà ilé kéwù alùsùnà tó ti ń dìde kìnìyàn ti ń dínkù kí ló fà á mi ò fẹ́ gọ́sẹ̀gbẹ̀ o kí ló fà á ìdí ni pé sẹ́rí àwọn ilé kéwù táwa lọ dísàsì ń bẹ láàrin olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gan-an ni ó gbà gan-an ni dísáǹsì yẹn ti sóòpọ̀ jù torí pé eh, bìnáwù tí wọ́n ṣe fáwọn mọ̀dárísù ni wípé kákẹ́kọ̀ọ́ dàbí mùrídí kólùkọ́ dàbí ṣéwù tọ́bẹ̀kẹ́ tó ga sí wípé olùkọ́ ò lè dúró kó o nàró kó o mọ bólùkọ́ sọ̀rọ̀ ọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni olùkọ́ ò lè wọnú class kó wà lórí ìjókòó kó fẹ́ kólùkọ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ olùkọ́ kọ̀ọ̀kan lu gbogbo erandi ni. So the authority is too much and it is not Islamic. But nígbà tí ilé kéwù sàlàfíà ń dé ló di wípé à akẹ́kọ̀ọ́ ó lè nàró bá olùkọ́ ẹ̀ sọ̀rọ̀ inú súnà nìyẹn wà olùkọ́ lè náwó sí ọ kó bọ̀ lọ́wọ́ bákan náà kò bá súnà mu kólùkọ́ wọnú kíláàsì kẹfẹ́ sálámà sólùkọ́ kí gbogbo yín ṣẹ̀ṣẹ̀ dìde nàró o sẹ́mọ̀ ọ̀kan ti bíríngì stúdẹ́ǹtì ó ti bíríngì ẹ̀sùn mólùkọ́ so ibi tó lùkọ́ àtàkẹ́kọ̀ọ́ tán bá ti ní ràpọ̀ ọ̀bá yẹn ẹgbẹ́ ẹgbẹ́ ìkọ́mọ̀ ń bẹ̀ but irú ilé kétìmí dọ́kọ́ lọ táàfà mi bá ń bẹ lórí òkè orí òkè ní ń gbé tá a bá fẹ́ bá sọ̀rọ̀ lórí ilẹ̀ ilẹ̀ ayé báyìí á kúnlẹ̀ ní o wàláì ẹnìkan ṣe bẹ́ẹ̀ njọ́ kan ó bá àfa wa sọ̀rọ̀ kò kúnlẹ̀ wàláì fún wàlá tí mo fi kéwù. wàhálà tí mo fi kéwú làáfà sọ látòrí òkè wàhálà yẹn ò gbọ́dọ̀ báyàn ìyókù ni kò gbọ́dọ̀ báyàn ìyókù ni wàhálà délẹ̀ báyìí ó san méjì pẹ̀lẹ́gẹ̀dẹ̀ ni pé òun bá mi sọ̀rọ̀ ò lè kúnlẹ̀ torí pé wà sálẹ̀ èmi wà lókè bá a ṣe lo lé kéwulé nìyẹn ti wà wọn ò lo èmi ń lu yàrá o torí pé bó ṣe ń wo èmi yìí ọlọ́mọọmọ ti ọmọọmọ ti sì ó ti parí iṣẹ́ láà láti bẹ̀rẹ̀ ni ní ìyàpá tárí mo mọ̀ wọn ara mi mi ì gbàgbé tán bá kọ́ mi mi ì pariwo ń kíláàsì and I'm always the captain of the class. so but mo fojú rí i pé ah ìnàkúnà lélẹ́yìí ní adakọ̀ọ́lé kí mi mọ̀ ìnàkúnà yìí pọ̀ jù ká tó wá máa kọ nínú súnà pé ah àṣekò tí ẹ ṣe rí àgàn mu àṣekò bá ṣẹ̀rí àgàn mu níbo lẹ́yìn àfáì ti wá lọ gba tírénì ìmọ̀ lu ọmọ nílùú ẹrú kódà àgbọ́dọ̀ lu ẹrú wa bẹ́ẹ̀ nínú ẹ̀sìn. anyway fèyí kọ́gbọ́n nìṣẹ̀lẹ̀ yẹn máa jẹ́ fún wa gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin lékéwú tó dá sí pé. ẹ máa ń ja ọ̀rẹ́ bí ìgbà tí alápá bá ń jọrẹ́ ni ẹ lọ túbá. ẹ̀yin náà mọ tí mo ṣe sọ yìí nà ó ẹ mọ dọ̀wọ́ ábìtù tó wà fún òkú bá a tàdìdíyà ẹ̀yin náà mọ̀ pé kò gbọ́dọ̀ kọjá ẹgbà mẹ́wàá kò sì gbọ́dọ̀ fi àpá lára kò gbọ́dọ̀ dáràn jẹ kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wú. tí èsùn tí ń bẹ lọ́rùn ọmọ iléekéwú tó bá sì ti kọjá mariala tàdìbíyà tó ti wọ tanziriya tó ti wọ hadiya you refer to court you refer the case to court. ẹ̀kẹ́ tún mọ̀ wá ara yín ẹ̀ tún wá sí lórílẹ̀‐èdè Islam ẹ wà lórílẹ̀‐èdè kèfèrí tí wọ́n ti fẹ́ yín tí wọn ò sì fẹ́ yín ṣé o lè lè jalè kí ìmáàmù kan kó gé ọwọ́ ẹ̀ ni ní nàìjíríà tàbí kó ní sìnà kan ó ṣe sìnà kí ìmáàmù kó sì lù ń kòbókò tàbí kó dé kí wọ́n lẹ̀ lóko gbogbo wọn níjọba ó sà.